the heroes of the Yoruba Traveling Theatre, the stories, the triumphs, the making of history. eré tí gbogbo ayé mọ̀ yín sí jù ni ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ ṣé ẹ lè sọ fún wa nípa ìtàn yìí. ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ nǹkan kìíní tí ọlọ́run dáwọ́lé fún wa pẹ̀lú ẹ̀ ni ìkíní náà ọfà tí mo lò nínú ẹ̀ ọfà tí bàbá bàbá mi fi jagun jálù mi ni. gbogbo tí méje sáré apanu ogbó máa pàdé mi sọ̀rọ̀ ògùn ọ̀la ó ní ìmọ̀ríkì ní sáwọn mọ̀ríkì ìmọ̀ríkì ẹni jà lórí àgbà mẹ̀rẹ̀kún Ògúnlọlá ni lọ́mọdé àpàdé ọ̀sán láti sínú ilé àjàkí àlọ́mọ inú ìwẹ̀ lógún máa màmá mi ní má débẹ̀ lérè o ọwọ́ yìí kan o kìí kàn jẹ o mo ní mo gbọ́ màmá ọmọ ìgbà tí mo rí màmá kú mọ̀ pé ní iṣẹ́ ni tèmi kò wá bàbá fẹ́ ṣe ògbó rẹ lẹ́mọ̀ṣọ́ àwọn ọmọ wa ti máa dẹ́jà mi ò kọ́ ka wọn kéré torí gbogbo ọrùnú rẹ̀ wọ́n lọ ni ò kó jáde kó nu ẹ̀ wá ra ọ̀fà tí wọ́n ń ta ń gbòòrò mo kó àwọn ọrùn sínú ẹ̀ pé téèyàn bá gún ẹyọ kan ṣe jẹ náà ni a fi ṣe ìgbòrí ẹlẹ́mọ̀ṣọ́ ọlọ́run dáwọ́lé púpọ̀ púpọ̀ torí pé gbogbo àwọn tá a lò àwọn tí ọlọ́run yàn wá yàn pé ká lò ni ọ̀tọ̀ lẹni tá a kọ́ fẹ́ lò fún ẹlẹ́mọ̀ṣọ́ ṣùgbọ́n ọ̀gá rẹ̀ ọ̀yọ̀ǹda ká lò ó níbí ló wá ní àwọn lọ́mọ kan Fatai Oduah là ń pè lẹ́kọ̀ọ́ tí mo lè lò múnẹ́ wá ó sì mú dé owó rìhásà díẹ̀ náà la ṣe yóò bá da fọ́ lẹ́rú sí rí eré ti da. sanwó ogun lọ́lá sanwó san san bá a bá bá mi nígbà olúkọ ọgbọ òrojú kọ́kọ́ kú ọjà wọn abọ kò sálà ó ti rí àwọn ọjọ́ bá a bá bá mi nígbà ọjà bàbá ọpà fún ọmọ orúkí oyin mi ní ọjà lakalaka wọlé àlàyé. omi ní kúrò náà. ó náà lò fún Wòrí Ẹlẹ́mọ̀ṣọ́ eré náà sì gbajúmọ̀ débi wípé gbàtí ọba ìlú mi gan gbọ́ tá a ṣe lógbómọ̀ṣọ́ òkìkí kàn kábíyèsí wa ní rere wọ́n wá sí ìbàdàn bí wọ́n ń lé wọn ní bódìjà wọ́n ní kẹ́ni kan wá pè mí wá ní kàǹdé náà ni báyìí mò ń gbé abẹ́bì ilé tí mo rẹ́ǹtì wọ́n ní kábíyèsí fẹ́ rí mi ní bódìjà kábíyèsí tí ò sí wọ́n náà fẹ́ rí mi bá tẹ̀lé kò sí dùn àlejò tó kún nulẹ̀ wọ́n wọ́n nù ẹ dìde jáde mo fẹ́ bọ́mọ mi sọ̀rọ̀ mo bá bọ́ta lérè mo fẹ́ dá ọ lọ́lá mo fẹ́ fún ọ lóye ṣùgbọ́n lọ ronú ọkọ̀ tó jẹ́ ń wọ̀ fi amúlùnú o lọ ronú ọkọ̀ kan mo ní kábíyèsí sínú ẹ̀dùn mo ní mi dùn kábíyèsí gbà náà olóògbé fálétí wà láyé olóògbé professor akínmi ìṣọ̀lá ọ̀bẹ̀láyé bá lọ fìrọ̀ tọ́ra wọn mu àwọn yorùbá gidi nù mo ní ká báyìí kábíyèsí sọ ó kọ̀wé ní pé fún kábíyèsí ah, wọ́n ní sọ pé àrọ́bàjó àlọ́ kábíyèsí mo ní àrọ́bàjó kábíyèsí àrọ́bàjó ẹ̀ẹ́ eh, màá wá fi ààrẹ kan ààrẹ arọ́bàjọ́ tọ́rọ́bàjọ́ mi ìbàjẹ́ lọ́la ìwọ làárẹ̀ gbogbo wọn sàtífíkẹ́ẹ̀tì oyè náà nù bẹ́ẹ̀ ààrẹ arọ́bàjọ́ ọ̀fọ̀ Ògbómọ̀ṣọ́ ní kábíyèsí mi jẹ gbàyẹn jẹ́ mbẹ̀ wọ́n ní gómìnà bí abíyẹn ládọjà gbàmù fọ́tò náà nù àwọn àwa sọ́gbọ́n sọ̀ngbà náà àti jẹ́ ń bẹ̀ wọ́n àtàwọn so bó ṣe jẹ́ nu. ọ̀gádà tí ẹ bá gbéra láti gbé eré jáde pé ẹ fẹ́ rìnrìn àjò ọ̀nà ọbọlẹ̀ máa kọ́ ọ̀nà tí tó bá pẹ̀ ń lọ sí ìlú ilẹ̀ òkè òkè ọ̀yà lọ́hùn àwọn ìlú wo ni ẹ máa ń gbé. tá a bá ti gbé ní Ìbàdàn bí ó di Ògbómọ̀ṣọ́ àdóṣogbo àdófà àdélọrin àádéwò káàkiri káàkiri bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ńlọ òkè ọ̀yà là ń lọ tá a bá ti gbéra láti jẹ́bà láti báṣetà a máa lọ Zaria Kano Funtua Kaduna maduguri, maduguri tó yá di ilé ẹrù nísìnyí àákiri wa gbòòrò ẹ̀wọ̀n sọ lónìí o àbí tó bá jẹ́ ní àjọ ìdára fẹ́ ṣe tàbá jákùkù mi àpò lówó ẹ̀ wọ́n wò wá. ẹ ti ṣe eré ti tíátà lórí ìtàgé ẹ ti ṣe lórí rédíò kó tó di pé ọpọ́n yín kọ tẹlifíṣàn. ẹ mo ti bídi orúkọ láti gbà mo ti wà lábẹ́ ọ̀gá nígbà tó wá di pé mo dá ẹgbẹ́ tèmi sílẹ̀ mo ṣe yọjú sí wọn bẹ́ẹ̀ náà wọ́n gbà mí irú ọ̀gá adégbìẹ àti àwọn tó máa ń yàwòrán gbogbo wọn wọ́n ti rí mi tí wọ́n ti ń gbórúkọ mi ẹgbẹ́ mi ọ̀sàjòjì sí wọn mọ́ mo ṣe wọ tẹlifíṣàn náà ni torí pé ó kọ tí wọ́n ti ń gbọ́ ni àjàjà ń gbà wá di pé mi náà dá dúró tí mo lẹ́gbẹ́ tèmi ó wù wọ́n láti máa fún mi níṣẹ́ wọ́n ti ń fún mi níṣẹ́ wọ́n fún mi nítọ̀sọ̀ọ̀sẹ̀ tá à ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ó ń fún mi lọ wákàtí méjì tá à ń yà látún tí wọ́n látún kó bẹ́ẹ̀. èrè ọpọ́n wa sùn kan fíìmù àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré ilẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù ni pé Ògúndé ò lè fi ń ṣeré ǹjẹ́ ẹ lè sọ fún wa nípa àárín ẹ̀yin àti bàbá ìbàtò Ògúndé nígbà tí wọ́n ṣe àwọn fíìmù tí wọ́n ṣe. ayé jáyé sinmi aropintenia àyànmọ́ bá kópa ń bẹ̀. yàtọ̀ sí eré ìbátògùndé àwọn onítíátà wọlé tó bá ṣe fíìmù àwọn òun náà tún pè yín tí ẹ̀dẹ̀ bá wọn kópa nínú ẹ̀. fíìmù adelove kádàrá bámbám taxi driver ìjà òmìnira iṣẹ́ gbogbo fíìmù yẹn náà mo kópa nù ẹ̀ fíìmù àwọn Bello ọmọ òrukàn gbogbo fíìmù tí mo kópa nù ẹ̀ nìwọ̀n yẹn. ó ilẹ̀ máa ta díẹ̀ sí i lẹ́yìn tí bàbá wa Ìbà Ògúndé pa ipò dà ẹ jẹ́ sọ fún wa ní gbólóhùn díẹ̀ irú èèyàn tí Ògúndé jẹ́. bàbá bàbá ni mo kà wọ́n sí ọ̀gá ni mo kà wọ́n ọ̀gá ọ̀gá ni wọ́n torí wọ́n fẹ́ràn ọ̀gá mi náà dúró ládépọ̀ tí wọ́n bá pàdé ṣàgó ah sóun ṣe léèrè dáadáa o wọ́n tọ́jú ẹ̀ dáadáa o wọ́n dáadáa rẹ̀ dá o wọ́n fẹ́ràn wọn púpọ̀ tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ ṣeré kí wọ́n bá ti ń kọ ìtàn yẹn lọ́wọ́ ni ó ti ránṣẹ́ sí mi tí ń ti wà lọ́dọ̀ wọn lọ́sọ̀ọ̀sà. So ìwọ̀n ọ̀sẹ̀ kan tẹ́yìn bá ti dé bí àwọn mi ò tí ì dé torí gbogbo mi bá ti kọ́ ẹ̀dá kí ló rí bó ti rẹ̀ àwọn náà dọ̀gá àwọn náà sì mọ̀ jù wá lọ ṣùgbọ́n síbẹ̀ wọ́n á béèrè nǹkan lọ́wọ́ mi pé kí ló rí sí nǹkan báyìí màá sì rọra ṣàlàyé tí n bá fẹ́ sọ tó yíyàwó nǹkan kan bá fẹ́ gbà ọ̀rọ̀ sọ àwọ̀ ọ̀kẹ́dẹ̀ dákẹ́ dákẹ́ dákẹ́ jẹ́ kí n gbọ́ tẹnu ẹ̀ dànù torí ọlọ́run fún lẹ́bùn púpọ̀ n tí n bá sì sọ àwọn náà tún gbé e yẹ̀wò wọ́n á fi kún gbogbo nǹkan tí wọ́n ti kọ torí a lè fi ipò gáwé ipò kankan mìíràn tún kẹ́kọ̀ọ́ gbogbo àbá àrọ́dọ̀ wọn mo tún ń gba ìmọ̀ kún ìmọ̀ mo tún ń kẹ́kọ̀ọ́ mi kára mi kún pé mo lọ bá ń ṣiṣẹ́ kan tàbí ṣeré mò ń kára mi kún mò ń tún lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọ̀gá ọ̀gá ọ̀gá ni mo fi ra mi sí àwọn ẹ̀kọ́ tẹ́mi náà sì tún kọ́ àtìmọ̀ tí mo tún ní ó tún ran èmi náà lọ́wọ́ nípa ọ̀nà iṣẹ́ wa tá à ń ṣe bó ti jẹ́ nìyẹn. ẹ mi lè rántí gbogbo bá tí mo kó ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀bùn tọ́lọ́run fún mi kò sí ipa tí ní kó nu eré kan bóyá ọba ni o bóyá joyè ni o bóyá jàgùdà ni o bóyá mòfin ni o màá ṣe é yóò sì tẹ́ wọn lọ́rùn àgàgà tó bá jẹ mọ́ kí n jó á tún tẹ́ wọn lọ́rùn torí wọn ò ní gbẹsẹ̀ mi jó ṣùgbọ́n wọ́n mọ̀ pé tí wọ́n bá ní jó sí nǹkan báyìí tí wọ́n dàdúgbò lẹ̀ ojú ọ̀run tẹ̀yẹ fò.